Oore ọ̀fẹ́ rẹ̀ ṣóun ló gbà mí là. Bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ̀ kí ni ń bá wí ó bàbá. Oore ọ̀fẹ́ rẹ̀ ṣóun ló gbà mí là. Bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ̀ kí ni ń bá wí ó bàbá. Ayé ti pè mí lólóṣìírí, mo ti mọ ohun tẹ́tí mi ti gbọ́ wọ́n ti pè mí lóní yarí mo ti mọ ohun tójú mi ti rí. ọlọ́run oore ọ̀fẹ́ rẹ̀ ṣóun ló gbà mí là tí kò bá sí ìtòrè ọ̀fẹ́ rẹ̀ kí ni n bá wí ó bàbá oore ọ̀fẹ́ rẹ̀ ṣóun ló gbà mí là tí kò bá sí ìtòrè ọ̀fẹ́ rẹ̀ kí ni n bá wí ó bàbá wọ́n ti pè mí lóníṣẹ́rí mo ti mọ ohun tójú mi ti rí wọ́n ti pè mí lólóṣìírí mo ti mọ ohun tétí mi ti gbọ́. olúwa mi kí ni n bá wí ó bàbá kí ni n bá wí lọ́dọ̀ rẹ tí kò bá sí toore ọ̀fẹ́ rẹ kí ni n bá wí ó bàbá kí ni n bá wí ó bàbá kí ni ń bá wí ò bàbá tí kò bá sí ti àánú rẹ kí ni ń bá wí ò bàbá kí ni ń bá wí ọlọ́run mi kí ni ń bá wí o kí ni ń bá wí ẹlẹ́dà mi kí ni ń bá wí o tí kò bá sí torí ọ̀fẹ́ rẹ kí ni ń bá wí o bàbá ayé ti dojú ogun kọ mí wọ́n ti ṣá mi láàké tipẹ́ ayé tó dojú ojú kọ mí wọ́n ti ṣá mi láàké tipẹ́ ayé ti dojú ogun kọ mí rí wọ́n ti gbá mi létí tipẹ́ ayé ti dojú ìtọ́ kọ mí rí wọ́n ti pè mí lólùyà tipẹ́ ṣùgbọ́n àánú rẹ̀ bàbá ló fi yí pé omi padà àánú rẹ bàbá ló fi yí gbà mí padà àánú rẹ o bàbá ló fi ràn mí lọ́wọ́ àánú rẹ o bàbá ló fi ṣàtìlẹ́yìn mi gbọ̀nyìn gbọ̀nyìn tí kì bá ṣìtàánú rẹ ní kíni bá wí o bàbá tí kì bá ṣìtàánú rẹ ní kíni bá wí o bàbá oore ọ̀fẹ́ rẹ ṣóun ló gbà mí là oore ọ̀fẹ́ rẹ ṣóun ló rà mí padà tí kò bá sí torí ọ̀fẹ́ rẹ kí ni n bá wí ó bàbá tí kò bá sí ti àánú rẹ ní kí ni n bá wí ó bàbá tí kò bá sí torí ọ̀fẹ́ rẹ kí ni n bá wí ó bàbá ayé ti tọ̀ka ayé kú sí rí wọ́n ti sọ pé ó máa ti kú ayé ti tọ̀ka ayé kú sí rí wọ́n ti sọ pé ó máa ti kú ṣùgbọ́n àánú rẹ̀ ló fi mi padà dà láàyè àánú rẹ̀ ló fi mi padà dà láàyè kí bá wí o bàbá tí kò bá sí ti àánú rẹ ni kí bá wí o bàbá tí kò bá sí ti àánú rẹ ni kí bá wí o bàbá tí kò bá sí ti àánú rẹ ni kí ni n bá wí o bàbá ah, hallelujah hallelujah hallelujah amen.